أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين رب زدني علما اللهم صل وسلم على سيدنا محمد جد حسن وحسين إمام الحرمين ابن السبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين jazallahu khaira qaumana wajududana wa qad ma'adu lana sublan wa masalikan irham jami'a satizatina wa muallimina wa suyuhina wa abaina wa ajdadina wa ummahatina wa likulli ma lahu haqqun alaina wa liman awsana bidu'ai birahmatika ya arhamar rahimin adúpẹ́ fún Ọlọ́run ayanaba Muhammad alekun kí alekun gẹ ọlọ́mọba àjogún ẹ̀fọ́ ga wa ṣáájú wa ní mọ̀ọ́mọ́ wọ́n láta nábì bá kí àwọn àfa wa mọ́dẹ́ni kan sí láìkẹ́ nu wọn wọ́n láti wọn bá kí àwọn òbí wa ajẹ́mbẹ́ láyé ọlọ́mọ fi wọn láre ajẹ́mbẹ́ wájú rẹ ọlọ́mọba àròjò kẹ́ ọ̀gbìnàánú tí kábàárì wọn gbogbo àwọn olóore wa ọlọ́mọba àforí rántí wọn fìlú wa lọ́kàn balẹ̀ nàìjíríà ọlọ́run fi wọ́n mọ̀nà fẹsẹ̀ wọn lébi òdodo wá kọ́ wọn bí wọ́n ti ṣe kó sì láṣeyọrí àwọn abẹ́kúnnà tá à ń bẹ wọn ọlọ́mọ dààmú wa wọ́n fìtínà wa mọ́nà wa lẹ́rẹ̀ jàǹjàǹ fi wá lọ́kàn balẹ̀ wọ́n sọ wá de lérí ibú lérí ní fi ṣàdánwò fún wa ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa mo fàsìkò yìí rán gbogbo àwa tí àgbà fọ́ọ̀mù Ikra College pẹ̀lú gọ́lọ́ òní ni exam wa ló yẹ kó jẹ́ èyí sì tí gbọ́ pé kò jẹ́ bẹ́ẹ̀ náà torí pé kìí sọ̀nà kan láti fẹ́ ṣe kí ṣùgbọ́n tí àyípadà bá máa wá pẹ̀lú ògo ọlọ́run á jẹ́ kẹ́ ẹ gbọ́ láìpẹ́ àtúnṣe tí ó bá dẹ̀ wà lórí ẹ̀ náà pẹ̀lú ògo ọlọ́run á fún yín nírò láti Ikra College ọlọ́run bá ń ti gbogbo yín ọ̀la nàbì lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ wa káàkiri ayé tí royal fm dé ẹ̀yin tẹ́ lọ sórí íńtánẹ́ẹ̀tì wa pé www.royalfm.net ẹ máa gbọ́ mi kirikiri gbogbo olùtẹ́ bá wà ẹ̀yin tẹ́ pàdé wa ní ní eré ìbánidọ́rẹ̀ẹ́ facebook Al-Hikmat Al-Baliga ìsàlẹ̀ kòtò ẹ lọ síbẹ̀ ẹ máa rí mi gbogbo ẹ̀yin tẹ́ ti wò wá ń bẹ̀ ẹ máa bá wa ṣíà rẹ̀ kí àwọn àmínú tún máa jàǹfààní rẹ̀ lónìí ibo la lọ. ikọ̀ kan bẹ tó gbélé ayé dúró ikọ̀ yìí náà ni àtúnṣe gbogbo bàjẹ́. ikọ̀ yìí wá jẹ́ mẹ́ta bó ṣe jẹ́ mẹ́ta yìí mẹ́ta yìí wá tó pín sí méjì ọlọ́run wá ní tí ẹ bá lè ní ẹ tẹ bá lè tẹ̀lé ayẹyẹ kan nínú alukurani ó dẹ̀ sọ́ọ̀fù gbogbo òṣòro táyé bá tá bára wa nàìjíríà lónìí ayẹyẹ ọkọ yìí ó ní ojoojúmọ́ tá a bá ti kírun tá a fẹ́ dìde níjẹ̀mọ́ nítorí káyé ó lè dá alátẹ̀ra gbọ́nrin àwa mùsùlùmí àwọn àfáà sọ ọ́ di pé ojoojúmọ́ tó bá fẹ́ parí útúbà wọ́n fi àyà ìran gbogbo mùsùlùmí létí pé bẹ́ẹ̀ ti kójọ lọ́sẹ̀ yìí ẹ lọ bẹ́ẹ̀ ti ń dìde lọ yìí o ẹ lọ ṣe àtúnṣe ayé gbogbo mùsùlùmí tí bá wà ń lọ jímọ̀ déédéé eléri ni ọmọ ẹ̀yìn ni tí ò bá ráyé tún ṣe ó ń pẹ̀lú ọlọ́run wọ̀ làkàdé ìjọba kìámà torí ọlọ́run sọ ní agent of change positive change torí ẹ̀ ló jẹ́ pé orientation tó ń fún yín lóòjọ́ jímọ̀jímọ̀ yìí ó yẹ kó ní pààtì ní society yín tábà wò pé báyé ti wá rí yìí tí ò nítumọ̀ yìí ẹni tó èbu rẹ̀ ọ̀pọ̀ jù nàìjíríà yìí àwa mùsùlùmí ni torí pé mùsùlùmí ní òǹkà mùsùlùmí sí ẹ̀sìn míì ní nàìjíríà yìí mùsùlùmí ló pọ̀ jù pípọ̀ wa ta wá pọ̀ yìí tí nǹkan ò bá yanjú àwa náà làákọ ní lion share nínú responsibility àbùkù náà àwọn àfáà wa sì mọ̀ wá wí ọ̀gá wa olùkàyàsí wa ná Muhammad ó ti ṣàtúnṣe ayé ó bá ayé ní tó burú jù báyìí lọ àyà yìí náà ni àyà tí ànábì gbé gbogbo ètò ayé rẹ̀ lélẹ́rí ló jẹ́ pé ẹni tó ṣẹ̀sìn rẹ̀ fẹ́ràn rẹ̀ ẹni tí ó ṣẹ̀sìn rẹ̀ fẹ́ràn rẹ̀ to the extent pé àwọn Yahudi níjọ́ tí ànábì ń bẹ ní olùdájọ́ ayé tí àwọn Júù bá ní class pẹ̀lú ara wọn àbọ̀ ní conflict wọ́n prefer kó gbé lọ́dọ̀ ànábì fún resolution ká ànábì ó bá wọn dá sí ju àwọn alàgbà wọn lọ́jọ́ náà kí ló fà á torí wọ́n bá dọ́gbadọ́gba àtòdodo lọ́wọ́ àná Muhammad أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين orí àyà náà ni pé inna Allaha ya'muru bil adli wal insan wa ita'i zil qurba wa yanha anil fashai wal munkari wal bagi ya'izukum la'allakum tazakkarun sadaqallahu al-azim Aya tí mo kà fún ọ yìí ni solution gbogbo ayé ọlọ́run ọba àlekè ọlọ́dọ̀ pé iná láà dájúdájú ọba tọ́ra sírí ayé tán tó sì máa ń tó ń fi pilẹ̀ rẹ̀ tó sì máa ń tẹ́ fi lò gbádùn tó sì máa ń tẹ́ láti bọ̀ tán ìyá àmùrù ọba náà ni ó mu wá ní fíìlì lọ́dọ̀ àwọn oníbàlágà tí yàn bá ti júmọ́lá tó fèlè yà yìí yóò máa tó fún ìsìmúrọ́rù ihe ni pé bó ti pàṣẹ fáwọn ará àná yẹ wọn o yín tó ń pàṣẹ fẹ́yìn ará òní náà yóò sì pàṣẹ fáwọn ará ọ̀la torí pé kínní yìí kò ní native ìyá kí ọlọ́run pa láṣẹ ọba náà pa yín láṣẹ pé yìí justice fairness equity ìpè ó ti yín ìmáàmù ìmáàmù Ibn Taymiyyah àjẹ́ ká mọ̀ pé alaadilu hasasu kullu mulki ó ní tó bá ní dọ́gbadọ́gba gbogbo ọlá tí ò bá ṣẹ́kù tí ò ní parẹ́ tí àrọmọdọ́mọ ó jogún rẹ̀ ọlá alé ni ọlá òde ni ọlá àpò ni ọlá wọn fi ọ kan kọ́mọ ọlọ́run tó wájọ́ màrí ó ní tójú bẹ́ẹ̀ lọ́nà ayé ìmáàmù Taymiyyah ni gbogbo ọlá láyé dọ́gbadọ́gba ni foundation rẹ̀ o ètò bá fẹ́ fúnra rẹ̀ tó ọmọ mọ̀ pé òun ni wọn ó ṣe fún ọ tí ó dùn mọ́ irú ni o mọ ṣe fáwọn èèyàn. ọha wà nù ọ̀rọ̀ táwọn àfáà máa ń sọ dáadáa ìpè iná láà ìpè dájú ọlọ́run ìyá ń sòrò dáwò a máa ràn jọba tí máa ń ṣe dọ́gbadọ́gba lọ́wọ́ wàlẹ̀ òkàna kàfìrà kódà kó jẹ́ kèfèrí ló bá jẹ́ eléré ìjọba ọ̀hún lópin ìgbà tó pé gbẹ̀bí ń fún kálukú rẹ̀ ìjọba yẹn kò sí tó kan lọ́n pẹ̀lú kò kírun kọgbà wẹ̀ àwọn àfáà ni wọ́n sọ wọ́n ní ìjọba yẹn ò máa lòkè bó jẹ́ èèyàn ni tó bá ti mọ dọ́gbadọ́gba ṣe owó rẹ̀ ní ti dọ́gbadọ́gba ń bẹ ni yóò wà prosper yóò wà profitable bó jẹ́ business ló gbódodo ka ni bí ó ti máa lọ́nu kò sí tó kan lọ́n pẹ̀lú pé kírun kò kírun ó gbàwẹ̀ kò gbàwẹ̀ torí àlà ádìlù àsáàsù gbogbo ọlá ayé yìí ó dọ́gbadọ́gba nìkan ló lè jẹ́ ó sẹ́kù tó bá rí báwo wala yanzuru dáwòláta zọ́ọ̀lìmà wọ́n ní ọlọ́wọ́ òdẹ níran ìjọba alábòsí lọ́wọ́ wàlà okanet mùsùlùmá kódà kó jẹ́ pé mùsùlùmí làwọn tí wọ́n ń tukọ̀ rẹ̀ ìwọ tó ń gbọ́ mi bóyá kí n ṣe ìhádà kẹlma yìí kẹlma tó nàfíìsà tó sẹ̀mínà tàtàbàdàrú ìlà fáàmì sáà míì. min duni tabin wala amasaka ẹni o bá gbọ́ kó tuntun ha aláwọn afáàní inna Allaha dádájú ọlọ́run yanzuru dawlata àdílà yóò máa ran ìjọba onídọ́gbadọ́gba lọ́wọ́ walau kana zalima walau kana kàfìrà kódà kó jẹ́ pé kèfèrí ẹni olùbọ́gibọ̀ pẹ̀ ara ọkùnrin kan máa ń se prógáàmù kan ní àrísálà satellite program ni ọmọ ará Dubai ní ó máa wá rìn gbogbo ayé kí yóò máa lóun fẹ́ test àwọn kankan ó wá lóun lọ sí Tokyo ìgbà tó dé Tokyo ó fi ten thousand pounds ó fi sínú pọ́ọ̀sì ó wá fi kalẹ̀ pẹ̀lú passport òun àtìyàwó ẹ̀ wọ́n á lọ dún lọ́kankan wọ́n á zoom kámẹ́rà àwọn ọmọ ìbò méjì yìí wá ń bọ̀ àwọn ọmọ bíi àwọn chocho China ni wọ́n wá rí owó yẹn mọ́ ṣe rí wọ́n ka owó wọ́n rí pé ten thousand dollars wà ń bẹ̀ wọ́n rí passport tó ń tọ̀ the nearest police station la méjèèjì yá àtìyàwó àtọkọ wọ́n dẹ̀ lọ gbé e fún wọn pé ẹnìkan ló máa sanwó inú àlejò ni ó jẹ́ àti ibẹ̀ ni wọ́n ti sẹ́ndẹ̀ sí ibi tó jẹ́ headquarter àbí tẹ́ńtọ̀ tí ó gbà jáde ó tàn dé police station ti nearest one àwọn ọlọ́pàá náà ti send a set quarter ipe bẹ́ẹ̀ làwọn ti rò pé national quarter ló ti ó bá tó wọkọ̀ lọ́bẹ̀ ó débẹ̀ wọ́n kó fún ọ ní ó kawó rẹ̀ ó kawó rẹ̀ gbogbo nǹkan rẹ̀ òdì ó wá travel wá sí Egypt ó wá fi hundred dollars méjì ó wá fi sínú pọ́ọ̀sì ó wá gbé kalẹ̀ ó wá ń wò lọ kankan bí ọ̀bọ ìkan ti dé lára àwọn ó bá mú un bó ṣe mú owó inú rẹ̀ ó two hundred dollars ó kó báyìí ó sọ pọ̀ sílẹ̀ passport kò wó wàhálà tẹni tó ní passport tó ń ṣe kò wó gbogbo vital document tí mẹ́mẹ́ alifakiru òsì tí mẹ́nu ayé rẹ̀ òjò lè mà ipe ìnira tó ń dálẹ̀ yìí kọjá àbùkátà òun owó lọ́yọ́ ó sọ pọ̀ sí ó tọ̀ òun lẹ̀ bọ̀bọ̀ yẹn wá lọ di ó wá lọ pàdé ẹ̀ lọ́nà ó wá ní pọ́ọ̀sì olóhùn rí pọ́ọ̀sì ah! ó ní bọ̀ọ̀ ní pọ́ọ̀sì náà lòún sọ lẹ̀ yẹn wá lóòótọ́ yọ ńkọ́ ó lóun ọ̀yọ́wó kankan yẹn wá fi kámẹ́rà hàn ìgbà ló tó kówó ìkalẹ̀ kí mo fẹ́ lọ narration yìí ọ wá ní ẹ wo olú tá a ti rò pé wọn ò ẹ wo olú tá a ti rò pé ẹ̀sìn wà ló jẹ́ pé àdínù ìtọ́ ní ẹ̀sìn almana shamilu lil imani wa din kulukuna adhan ìwọ ọmọlúàbí ni wọ́n ń pè ní ẹ̀sìn ló sọ pé àlàádìlù dọ́gbadọ́gba òní foundation gbogbo àtúnṣe ayé wali ihsan ọlọ́ọ̀lẹ́lẹ̀ kejì ni pé adilu béèyàn bá jẹ́ ọlọ́ndẹ̀ náírà tó fún lọ́ndẹ̀ náírà adilu ló ṣe téèyàn bá sí ọ tó gbẹ̀sán lọ́wọ́ rẹ̀ adilu ni gbá ó di nǹkan mi wọ́n sì ní ó dá padà wali ihsan ní tí wọ́n pè ń dáadáa ọlọ́run ni ẹ tún lọ kọ́ òun ni ẹ fi sì kejì òun ju adilu lọ òun ni kéèyàn ó ṣe fún ẹnìyẹn ju tó expect lọ ẹni tó expect ten naira gbogbo sales rẹ̀ tó tọ́ kò ju hundred wa ten thousand ló ṣàdéhùn jọ tó fẹ́ gbà as a driver twenty five thousand ló ṣàdé ìwà bọ ọmọ wa mọ́tò ìwà rí pọ́ ọmọlúwàbí ni ẹgbẹ́ ìwà bàbá Gani ó ti gbé ẹ bá gbé ẹ dákọ̀ ẹ bá gbálájà débì kan gbogbo nǹkan ló rọ́ ọmọlúwàbí lára rẹ̀ ibẹ̀ ló jẹ́ àmọ̀ pé bàbá Gani ìyàwó méjì ní mẹ́lẹ́ rẹ̀ àwọn ọmọ mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àrò pé twenty five thousand yìí ó oh, it's okay bàbá Gani ṣe àwọn ọmọ yín èyí ọkùnrin méjì yẹn ẹ jẹ́ kó máa gbọ́dọ̀ wà ó wá fa ọmọ yẹn sílé ìwé ó wá ń sanwó tó ju tó ẹ pé bàbá Gani bá gbowó rẹ̀ lọ́dún gan kò lè sanwó táàmù kan bí táwọn ọmọ rẹ̀ ń lọ ló mú wọn lọ ìsànù nù torí ipò wò ó pé òsì gbọ́dọ̀ tán lé bàbá Gani bàbá Gani yìí sẹ́ni ibú kọjá irú ìyà tí ń jẹ́ yìí tó bá báyàn ló bá òun ọ̀sẹ̀sẹ̀ bọ́ sípò kọ́lọ́ torí wọ́n náà ru ọwọ́ tọ́lọ̀ fi ń bọ́ lónìí o kì í ṣe pọ̀ dáa ju eré aláàárọ̀ kọ̀sà ní ọlẹ́rù lọ ìtòwọ́ ọlọ́run ló pín ni àlè ìsánù ní ká ṣe dáadáa fún ni ju ń sí lọ àlè ìsánù ní kéèyàn ọjà láì dáa sí ọ àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ ẹbí rẹ ará rẹ gbogbo bá ti ń ṣe fún wọn wọn ọmọ yìí rẹ kí n tiẹ̀ wá oore padà ọba tí ò yí padà ẹgbẹ́ tán kọ sí ọ níwọ kọ sọ́lọ́hún gbogbo aburú tọ́lọ̀ mọ̀ màwọ́ náà tó ń ṣe ó torí ẹ̀ dáwọ́ ọ̀kẹ́ alẹ́ ìsánú ni ká máa ṣe fúnni jù kí ẹ̀wọ̀n tí ẹ máa ń ṣe bẹ́ẹ̀ lànàbí wàá túmọ̀ rẹ̀ pé àǹtá àbùdàlá ka anakatara àwọn tó pé ọmọ arọ́lọ̀ lára àsìn lọ́hùn lára èèyàn lára àsìn nǹkan fún èèyàn wọ́n mọ̀ tara ẹ̀rọ lọ́hùn pé ọ̀gbọ́n ìwọ ń ṣe fún ọlọ́run ni ọba tá ti ń ṣe fún ọ̀sẹ̀ san ẹ̀sìn ìtàn ọlọ́run ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta wàyíta ìzèlkùrùbà gbogbo ń tẹ́ ẹ bá ní ẹja àwọn ẹbí yín àwọn tó ń súnmọ́ yín àwọn aráàlú yín àwọn tẹ́ ẹ jọ̀gá lélẹ́rí ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn ọlọ́ọ̀ni mẹ́tẹ̀ẹ̀ta ibẹ̀ bá ń ṣe àbùkù ní kàn yín dáadọ́ òsì ní tánù lù yín ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì mẹ́ta kejì tọ́jẹ́ má ṣe yá àmúrubì sàlás wàyẹ́ni àní sàlás ó ní ẹ má ṣe mẹ́ta ẹ ṣe mẹ́ta mẹ́ta tó wá ní ẹ má ṣe rè ó lákọ̀ọ́kọ́ anil fasha ìwà tí wọ́n kà yín má bẹ̀rẹ̀ náà gbẹ̀yìn àfa ọ̀nàrẹ́bù sẹ́nitọ́ gọ́fúnà kò yẹ kó rí báyìí náà ẹ̀yin náà má débẹ̀ o níjọ́ tẹ̀dá bá ti ṣe fàṣà ẹ̀yọ̀ kan nípò tó wà fáìṣù ẹ̀yọ̀ kan tó ṣe o àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ṣe jù bẹ́ẹ̀ lọ toríjọ́ tí a bá ti ṣèbàjẹ́ kan àwọn èèyàn ó kún walmunkar ìtò mọ̀ pé tẹ́ má ṣe fún ẹ yóò dùn ọ́ mùsùlùmí ló jẹ́ ẹni ìwé ìṣẹlẹ́sìn rẹ ni ó jẹ́ lẹ́sìn rẹ ni ìjọba dùn ọ́ tẹ́ má ṣe fún ọ má ṣe fún yàn ẹlẹ́ẹ̀kẹta walbagi ìkọjá àlà kò sẹ́ni ò mọ ọkọjá gbogbo nǹkan tí wọ́n bá ní eléyìí ọ̀dà islam ni ẹ má débẹ̀ àwọn àfáà ní ẹ má débẹ̀ ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu tíjọba bá ní ẹ má ṣe ẹ má ṣe yẹ yíṣùkùn lọ ọlọ́run ọba ń ṣe wá sí fẹ́mi pẹ̀lú rẹ̀ la'allakum tazakkarun bóyá àbàdẹ tí tá a ronú ìrẹ́ ọmọ ìyá mi bẹ́ẹ̀ bá wa gbọ́ ẹ wàá gbọ́ tà nábì sọ fún wa ni èyí tó ṣẹlẹ̀ látàná síjẹta Ìlọrin àti ní gbogbo Nàìjíríà àni Abdullahi bin Mas'ud anabi ti wo gbogbo nǹkan láyé he dey man provide solution sí gbogbo àdánwò abdullahi ibn masud ní sọ fún wa pé kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam ọ̀là anabi sọ fóun pé iná àsàtẹ̀kùnà báàdì hasaratun anabi ní tí mo bá rí tí mo bá lọ tán abdullahi ibn masud àwọn kàtígórì àwọn eléri kan wà lẹ́yìn mi hasaratun tiwọn nìkan ní òjò wọn ló bùkátà tiwọn ní òmùmú láyà wọn àsàràtù ọ̀rọ̀ tiwọn wọn kà kúnjú ọ̀rọ̀ gbogbo èèyàn lọ kí tiwọn láti yanjú tó bá kú kọ́ lára kálukú anábì níbi wọn ti rí nu o best thing fọ́mọ wọn best thing fúnyàwó wọn best thing fáwọn tó bá jẹ́ relative wọn ìtọ́ bá kú lásàkalẹ̀ ìtẹ́ bá lè rí i sí ni anábì níbi ó ti rí nu. No wà òmòrò tún kiri nàá arábì ní àwọn ọ̀rọ̀ tí ẹ máa wá rí àwọn kan tí ó máa jáde lọ́dọ̀ wọn policy. pọ́lísì àwọn attitude wọn òmòrò tún kiri nàá àwọn ọ̀rọ̀ tára kọ̀ ní tẹ́ máa pè á ah, so possible now bọ́lá yẹn ṣe máa ṣe báyìí anábì ni bí ó ti rí inú ẹwà nẹ́bí bí ti ya fọ́tò nàìjíríà fún wa àwọn ọ̀rọ̀ tẹ́ mọ̀ pé how come when we are saying the salary is not okay when we are saying this is not okay why are we exposed to this kind of frustration bí o ti mọ rí nu o òmòrò tún kírun náà ọ̀rọ̀ tí ó takò làákàyè pé so possible ni. kọlu abdullahi ibn abbas ni gbogbo àtàbẹ̀lẹ̀ ke oúnjẹ náà bá pé ọ̀gá ya rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run kéfà tààmúrù man adraka minna dhalik kí ni nǹkan tó fẹ́ advice ẹni tí irú jọ́nà bá bá láyé nù wá kí ló expect kó ṣe kọ́ọ̀là anábì ni yes tàpẹ́ ẹ gbàgbọ́ mọ́ra mi o tẹ́ ẹ̀ ní sọ pé mo anábì ọ̀tún wálẹ̀ àbí kò fi àṣẹ tó dá tó yẹ àbí kò já àṣẹ fífẹ́ nu wa ni tuwa dúnel hakọ alladhi alaykum ẹni ó jẹ́ tíjà nu yín kó kọ́ àwọn ọmọ dáadáa kó mọ̀ torí pé sálárì yìí kéré ọlọ́pàá nu yín kụsịdada ṣe dáadáa kó mọ̀ wọ̀ làǹtí ń rí ní frustration dókítà nù yín kó ṣe dáadáa kó tọ́jú àwọn èèyàn kó mọ̀ wọ̀ la pé ìta nítorí ẹ̀ wọn ò sanwó torí ànábì tó wí bẹ́ẹ̀ ó mọ impact tí kinní yóò ní nínú total overall ayé yín ní kálukú yín ẹ ṣe ń tẹ̀yìn bá ọ̀ràn yẹn ti bíyà rẹ̀ ẹ ti ń ímpáàtì àdánwò wọn ò ní dára yín púpọ̀ tí dókítà bá ṣe tó yẹ kó ṣe ọmọ ò ní kú mọ́ tálíkà lọ́wọ́ tí ò tó rówó tí tíjà bá kọ́ àwọn ọmọ dáadáa ọmọ tálíkà náà ò ní gbòdo ayé wọn ó sì padà dá tọ́lọ́pàá bá wo pé torí bó ti rí ìyẹn ò sọ pé kí rálá burúkú má mu ọ̀daràn ó máa dínkù àwọn náà wàá rí i pé ímpáàtì ah, tàwọn yìí ni ọ̀yọ́ àmáwọn èèyàn yóò wọn yi yí padà anábì ní kálukú yín ọ̀sẹ̀ tọ̀ rẹ̀ wọ̀tẹ̀sàlùnà ẹ wá máa bẹ ọlọ́run ọlọ́run èyí tó tiwa bá wa gbà á àwa náà à ń ṣe tí ò yẹ wà tiwa bí wọ́n ti kéré tó ló ń kà ẹnu wọn ò tọ́dọ̀ ọlọ́run bí ẹnu ìdọ̀tí ẹnu mẹ̀kúnnù ní ọjọ́ lọ́wọ́ ó ti dẹ́tí dọ̀tí ẹnu yín nù ọkàn jọ kan wọn lọ ara eniru nírú eléyìí nìsí kò sí bí ẹ wo dá ànábì wí ànábì ní ìpẹ́gù àwa àyíjà bí ìzẹ̀tì láǹfòs ànábì bá ní nǹkan tí ń ṣe yín ebi ń pa yín ìyà ń jẹ yín jẹun bó ti wò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 ṣé bó ti buru fún ọ to tó kó tó wá ṣe rí kọ́ ọ̀dà kí ọjọ́ nàìjíríà kó tó wá dọ̀rùn kó tó wọná ṣé yẹn gbọ́dọ̀ kó òórùn ìlú wa kó tó ti máa pé from hell to hell nu òun ti já ànámà bọ́ já ànámà. kí ni ó bá débi ẹ̀ ń lọ jálé olé ẹ̀ ń já sọ́ọ̀bù ó sọ́ọ̀bù ẹ̀ ń jẹ́ kí lọ́lọ́run fi kàn yín tó wá sọ yín délé rí ibú gbére tó bá jẹ́ pé olè ni yóò wá jẹ́ priority olè ó wá jẹ́ solution sòro rẹ̀ ẹrù ìjọba ni ọwakọ àkó kalẹ̀ ní ọwọ́ àkó àwọn tí wọ́n ń dààmú wa náà ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tẹ̀ wọ̀ kóòkì ó tẹ̀ ń já lérí kírètì rẹ̀ tóun ti dẹ́pọ́sìtì fún wa ní tí ò sí kankan nàìjíríà tó kọva rẹ̀ kọjá pé ẹ̀sọ́ ọdún padà yóò àdúrà ni ó ṣe fún yín ní àbẹ́pẹ́ torí pé ìtí kálukú ọ̀dà ní ọ̀dà gbogbo tí ń ṣe wá yìí ń lọ pẹ̀lú gbọ́n ti kọ kádàrá rẹ̀ ni solution kádàrá àdúrà ni àti ìrònú pìwàdà kéèyàn ọmọ tọ́tọ́ àmọ́ gbogbo èyí tá à ń wí yìí ló tiẹ̀ lòmíì pẹ́ bẹ́yà bá ṣe yáwò láyé táríyé bá kí ọ wò ó pé kí lọ́lọ́ gbogbo nǹkan tí mùsùlùmí ọba ṣe láyé rẹ̀ kó máa wò ó pé kí lọ́lọ́run wí kí lànàbí wí ní nàbà one. ìgbẹ̀yìn kí ni ìjọmọlúàbí kankan wí pa yìí àmọ́ kí làwọn èèyàn ń wí nwi táwọn èèyàn ń wí ni pé wọ́n ti ọ̀lọ́kọ náà ni o rẹ ọmọ ìyá mi mo wá fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dé lérí wa si ni o si ni o olóṣèlú nàìjíríà ẹ má jẹ́ káyà yóò ṣe máa yín la torí pọ́lọ́hún èrò yìnyín ká má ba bẹ́ẹ̀ à ń ba yín bẹ́ẹ̀ ọlọ́run nínú mùlúkà ìzáàdá àlùkọ́rí àtà àfṣàdúwà wàjá àlùwà ìzẹ̀tì àlìhà àzílà wọ́n kàdá àlìkẹyẹ fàálù ẹ̀yin tẹ́ bá láàfà ẹni wọ́n lọ tú fún yín ntí àyà ń wínú bíbélì kìsù ti ròyìn olóṣèlú náà nígbà àwọn aráàlú rẹ̀ ń bẹ̀rù pé bí Sulemana bá dé àwọn ọba jọ ní <laughs> olóṣèlú zada alukọrí àtàfsàdúrà bí wọ́n bá wọ ìlú kan tán tiwọn tiwọn tá nàbí tèmi nìkan tí wọ́n wà wọ́n bá lu ọ̀hún jẹ́ wàjà lu àyíṣẹ́ta alẹ́ àzílà gbogbo ọmọlúàbí wọ́n sọ dẹni tí ọmọ tọrọ bára wọ́n sọ kálukú dẹni tí ò ní lè dálé rẹ̀ bọ́mọ̀ wákàtí àlìkẹyẹ fún ẹkùnrin àni oní ti máa ṣẹ́nu ẹni tí ọba fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹni tí ọ̀la ti mọ̀ o rẹ ọmọ ya mi téèyàn bá wá ṣe tí ọba wa ń ṣe tèsè tó níyì títí títí tí anábì ní ìyá ọ̀tán lára ẹni tó bá ní nǹkan méjì kí ni nǹkan ní nǹkan ẹyọ kan àlùwáànù wọ́n wá bí kí ìlàyà Rasulullah wọ́n ní ròdí sí ọlọ́run kí ni jẹ́ wáànù ó ní hubbu dúnìyà wàkàrà ayéyẹtìl mọ́t ìfẹ́ ayé àti kẹ́mi yan ọkọ̀ kú ní jẹ́ pé wáànù bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ayé ju tẹ́ ẹ̀ fẹ́ kú ẹnu wàlákin anábì ní tí ó wàá ṣẹlẹ̀ ni pé wàlẹ̀ àyẹ̀sẹ̀ análáàmì tùdúrì àdúwìkùn mahaba ọlọ́run ọyọ́ bẹ̀rù yín kò lẹ́ẹ̀kan àwọn èèyàn wọ́n mọ̀ wá rí yín fín ẹ dákun gbọ́dọ̀ bá study history social warfare tí wọ́n ń ṣe lámìlí UK ìtòfà náà rèé o ẹ dákun ibi tí ń dùn ó sí lónìí èmi lọ́mọ ya inú Islam Lukman Muhammad Mukhtar Salekoto asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. اقرأ باسم ربك الذي خلق. lágbègbè nìlàwọ̀ ọ̀kan ṣoṣo lòṣùpá bọ́mọ ẹni bá dáa káwé kọ́lẹ̀ oríṣiríṣi eh, àmì ẹ̀yẹ nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ ní ti gbà eh, látàrí bí wọ́n ṣe perégedé bọ̀rọ̀ jẹ́ka tó fi mọ́ àmì ẹ̀yẹ ilé ẹ̀kọ́ tó dára jù ní ìpínlẹ̀ Kwara èyí wáyé nípa àtìlẹ́yìn olówó ọba àlá àti ilé ẹ̀kọ́